Nọ́ḿbà 2: Mo rí límúsíìnì funfun méjì, ìkan jáde láti inú sẹ́tẹ́ríátì kan, ìkan búlọ́ọ̀kì ẹ̀ mọ́lẹ̀. Hold-up wá mú límúsíìnì mọ́tò tí O'Neal funfun ayé àtijọ́ máa ń lò (white tó gùn yẹn) so hold-up mú lọ lápá ọ̀tún lápá òsì límúsíìnì méjèèjì búlọ́ọ̀kì ara. Olúwa wá gbé mi lọ wọnú límúsíìnì yẹn àtìkínàtì tó blọọkì ẹ mo wá rí èyí tó blọọkì ẹ mọ́lẹ̀ yẹn mo rí i pé Ọbásanjọ́ wà mú ẹ pẹ̀lú ìhòòhò mo rí èyí tó wà ní èyí tó fẹ́ jáde sẹtẹ́ráàtì mo rí i pé Tinubu nìkan náà ló wà nú ẹ pẹ̀lú ìhòòhò wọ́n blọọkì ara wọn mọ́lẹ̀ wọ́n dẹ̀ blọọkì gbogbo èèyàn ó ló wá kí ni àṣírí àti ìtumọ̀ tí mo rí yẹn ọba àwọn bá sọ fún mi o. akíngbùgbọ̀ yẹn ló sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́kọ̀ òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ti yín lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín ní gbogbo ní gbogbo ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín ni ó ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run gbogbo ọmọ ọlọ́run ní nàìjíríà àti lẹ́yìn òkun àti kárí ayé ẹ gbọ́ mẹ́sáàgì mi sí wa fún ti ọjọ́ kẹrin oṣù kẹjọ tó jẹ́ ọjọ́ ìbí mi wọ́n a ò ní ṣe aláìsọ ohun tí ọba àwọn bá wí bí ẹ̀gàn tilẹ̀ pọ̀ àwọn kan ní kí ló dé tó jẹ́ ìran búburú la máa rí sáwọn ọmọ ọlọ́run oyún tayún tani àníṣaláìbí aláìbẹ́ èèyàn lẹ́rù kó má lè rọ a wá sọ mẹ́ṣẹ́ẹ̀jì ohun olúwa yìí Torí pé ìkíni Bíbélì wípé ìran tí wòlíì ò bá ṣe á yapa. Èkejì a sọ nítorí kí àwọn àyànfẹ́ kí gbogbo wa lè jọ gbàdúrà láti yí ìran búburú kúrò lórílẹ̀ èdè wa àti kárí ayé àti lórí àwọn àyànfẹ́. Ẹ gbọ́ àwọn ohùn Olúwa tó Olúwa rán mi fún ọjọ́ ìbí mi, ọjọ́ kẹrin oṣù kẹjọ fún àwọn àyànfẹ́ wòó, mo rí ẹ̀fúùfù ńlá àti ìjì tó ti inú ilẹ̀ hù jáde tó gba ojú ọ̀run kan tí gbogbo èèyàn lè sá síbí sá sọ́hùn-ún olúwa kí ni ìtumọ̀ tí ohun tí mo rí ọba àwọn bá sọ pé ìdààmú ńlá kan ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé tí ó tún wà lọ́jọ́ ọ̀la pé kí gbogbo wa pa wọn pọ̀ ká àánú ọlọ́run ò gbọ́dọ̀ jẹ́ kí ibi ó tó bá àwọn àyànfẹ́ o nọmba two eléyìí ti tinubu àtijọba nàìjíríà mo rí igi ńlá kan tí ihò rẹ̀ tóbi tó ní ẹ̀ka inú igi ńlá yẹn mo rí tinubu nínú igi ńlá. nínú igi yẹn mo rí àwọn bodyguard army sọ́jà yíká ẹ̀ka igi yẹn mo rí ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn péréte nínú ti ẹ̀ka yẹn nínú ihò igi yẹn mo rí pé àwọn ọ̀dọ́ wọn ya bo igi yẹn so ní ìṣẹ́jú yẹn mo rí pé ó jáde láti àdírẹ́sì wọn àwọn sọ́jà sì lé wọn sẹ́yìn ìgbà tí wọn ò fẹ́ lísìn mo rí pé ó bínú padà wọnú igi yẹn lọ ìgbà tó máa wọnú gẹ̀ mo rí pé ó dà àwọn sọ́jà àwọn bodyguard kan bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn àwọn yẹn tó yí ká wọ́n bẹ̀rẹ̀ sí lé àwọn èèyàn yẹn gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n wọ́n lẹ́lòmíì títí wọ́n pa pẹ̀lú ẹ̀jẹ̀ tó kún ilẹ̀ olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí ọba àwọn bá sọ fún wa mi pé ẹ gbàdúrà o kẹ́ẹ̀dẹ̀ súnmọ́ bàbá Tinubu ẹ̀yin tẹ́ súnmọ́ ìjọba yìí ó mà fẹ́ẹ́ ó mà fẹ́ẹ́ pa àwọn abiyamọ lẹ́kún o lolúwa sọ fún mi o pé ìjọba rẹ̀ yóò pa àwọn èèyàn lẹ́kún yóò pa àwọn èèyàn o táwọn èèyàn bá fẹ́ la gidi àbí wọ́n fẹ́ sọ pé wọ́n gbà kì í ṣe tí ẹ expect là o olúwa ní tí mo rí nìyẹn o ẹ já dìde ká gbàdúrà o nọmba two mo rí ni mo sìn fífún méjì ìkan jáde láti inú sẹtẹ́rìàtì kan ìkan ìkan búlọ̀kì ẹ̀ mọ́lẹ̀ ó dọ̀pù wá mú limousine mọ́tò tí ọ̀nà òfìfà ayé àtijọ́ máa ń lò wáìtì tó gùn yẹn so ó dọ̀pù mú lọ lápá ọ̀tún lápá òsì limousine méjèèjì búlọ̀kì ara olúwa gbé mi lọ wọnú limousine yẹn àtìkínàtì tó blọọkì ẹ Buhari tó blọọkì ẹ mọ́lẹ̀ yẹn mo rí i pé Ọbásanjọ́ wà mú ẹ pẹ̀lú ìhòòhò mo rí èyí tó wà ní èyí tó fẹ́ jáde sẹtẹ́rẹ́àtì mo rí i pé Tinubu nìkan náà ló wà nú ẹ pẹ̀lú ìhòòhò wọ́n blọọkì ara wọn mọlẹ wọn dẹ̀ blọọkì gbogbo èèyàn olúwa kí ni àṣírí àti ìtumọ̀ tí mo rí ọba àwọn bá sọ fún mi o wípé nínú ẹ̀mí mi ò mọ̀nà yẹn o. pé nínú ẹ̀mí ní ọ̀nà kan Ọbásanjọ́ máa bá ìjọba Tinubu jà mi ò mọ̀nà yẹn o Olúwa sọ bẹ́ẹ̀ fún mi mo dẹ̀ rí onírú aṣọ lára Tinubu tó ní onírú lẹ́yìn ìrántí òun àtọ́básanjọ́ olúwa sọ pé gbogbo àwọn tí ó ba ìjọ mo rí wọn kó inú irú aṣọ sínú ọ́fíìsì kan ọ́fíìsì tí Tinubu wà olúwa kí ni túmọ̀ aṣọ oríṣiríṣi tó yíká olúwa ní àwọn tí ó bàjọba ìjẹ́ pé ó ti yàn wọ́n sínú ìjọba rẹ̀ pé kò sí ta lè ṣe pé aṣọ onírú ẹ̀ pé àwọn tí ó tó ń bàjọba Nàìjíríà jẹ́ pé ó ti yàn wọ́n pé ìjọba ẹ̀ náà máa gbomijé lójú orílẹ̀-èdè bó ti kó wọn sínú ìjọba rẹ̀ Nọmba tí, nọmba five, nọmba five, mo rí tébù ẹlẹ́sẹ̀ mẹ́rin tí bàbá Tinubu jókòó tì. Bó ṣe jókòó tì lójijì, ó kun ẹsẹ̀ méjì. Olúwa kí leléyi? Ọlọ́run sọ fún mi pé ìjọba Tinubu kí ẹ gbàdúrà fún ẹ̀yin ọmọ Ọlọ́run pé ìbẹ̀rù wà fún Tinubu fúnra ẹ̀ ó dẹ̀ wà fáwọn ìjọba pé ẹsẹ̀ méjì péré náà fi dúró ní nàìjíríà ní ti ẹ̀mí yàtọ̀ sí ẹsẹ̀ mẹ́rin olúwa ní kẹ́ gbàdúrà olúwa ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la àmì tẹ́ẹ̀bà wó ṣe ọdún mẹ́rin tí wọ́n rò pé wọ́n lò àbí mẹ́jọ yìí <laughs> ní èrè pé wọ́n lò ó bọ̀tì àánú àti oore ọ̀fẹ́ àtàdúrà ó lè ṣe o ṣùgbọ́n mi ò tí ì rí o kí ọlọ́run kó jọ kó fàánú bẹ gbogbo wa wò ká gbàdúrà o àwọn ohun tí mo rí nìyẹn nọ́mbà another one another one ẹ gbọ́ o mo tún rí àmì méjì nílùú Ondo State mo rí ìjàlọ kóra jọ láti ibìkan lọ sá sí ìlú méjì. Olúwa sọ pé ìjà lọ tí mo rí tó lọ fún sílẹ̀ ní òdo pé ìlú méjì máa fẹ́ kọjú ìjà sí a ní òdo ṣe tí ìjọba dẹ̀ máa dá sí Bóyá ilẹ̀ ló fẹ́ jẹ́ o, bóyá ọba I don't know. But ẹ gbàdúrà lẹ́ẹ̀kejì mo rí Kálọ́pìn tí a ń ta dídún dídún. Olúwa ní kí Ondo State ó gbàdúrà o. Ọjọ́ ọ̀fọ̀ wà wájú wọn. Kọ́ bá wa fi àánú yí dànù o ìyẹn ti odò ẹ wá gbọ́ ó mọ rí kìnnìún ńlá kan tó ṣáwọ̀ ọ̀run lọ láti ilẹ̀ north olúwa sọ pé kì í ṣe kìnnìún mo rí ìkan nínú àwọn akọni ní north olúwa ló ti parí iṣẹ́ pé ó ń lọ o àfi tá a bá gbàdúrà lọ́dún yìí sọdún tó bẹ̀ lọ múra o ká gbàdúrà o olúwa wà pẹ̀lú wa eléyìí mo fẹ́ kí gbogbo àwọn àyànfẹ́ kán bá mi pín in olúwa àwọn ọmọ ogun sọ pé gbogbo ọmọ ọlọ́run tó bá ń fi ahọ́n lá ojú ara obìnrin àbí gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń gbé ìkan ọkùnrin sí ẹnu tí wọ́n mú i pé òun máa gbé àìsàn kan dìde sí wọn tí kò ní sí dókítà tí yóò wò ó pé òun máa gbé àṣà kejì gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń ṣe ìbálòpọ̀ bí ẹranko àti gbogbo àwọn ọmọ ọlọ́run especially tí wọ́n fi ahọ́n wọn lá ojú ara obìnrin tí wọ́n dẹ̀ ń fi ahọ́n wọn tí wọ́n fi ń yin ọmọ ọlọ́run ká máa fi gbé nǹkan ọkùnrin ṣe pé ó máa gbé ogun kan dìde ogun àdìtú tí wọn ò ní lè ṣẹ́ títí láéláé àti àìsàn tí wọ́n á fi parí ìrìnàjò wọn tó ní sí dókítà tí yóò wò wọ́n. Ẹ pín méséjì fún àwọn ọmọ Ọlọ́run, ẹ pín fún wọn. Last one, Olúwa sọ fún mi, eh, àwọn Olúwa wí fún mi pé àwọn kan torí nǹkan kan business àbí owó àbí nǹkan kan pa àwọn àtàwọn papọ̀ àwọn ọmọ nàìjíríà torí nǹkan kan tó pa àwọn àtàwọn abroad papọ̀ pé mo rí òwú dídí tí wọ́n ń sán ní kókó tó sá láti nàìjíríà wọ ìlú òyìnbó tó dẹ̀ dipò sí. olúwa kí ni olúwa ní àwọn kan bẹ nàìjíríà wọ́n wọ́n torí nǹkan kan pa àwọn ará ìlú òyìnbó papọ̀ tá ń jọ ọmọ nàìjíríà wọ́n lọ ń so oògùn sí wọn àṣà sísun ká má lè wálé ká má lè rí ohun tó pa wọ́n pọ̀ yẹn káwọn má lè káwọn lè fi làágùn àwọn ará ìlú òyìnbó ṣe ayọ̀ tiwọn olúwa lòun ti bẹ̀rẹ̀ ìdájọ́ lórí gbogbo ẹni bá ṣe bẹ́ẹ̀ àti pásọ àtàfà àti ọlọ́run àti àti ẹnikẹ́ni olúwa lòun ti bẹ̀rẹ̀ ìdájọ́ pé ká máa wo ohun tí ó tẹ̀yìn ẹ̀ jáde ẹ gbọ́ eléyìí síwájú sí ọba àwọn bá sọ fún mi kí n sọ fún gómìnà Ogun State kán gbàdúrà o ìjọba wọn yẹn mo rí wàhálà ní ọjọ́ ọ̀la pé mo rí ìjọba yẹn mì kán gbàdúrà o mi ò mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ojú Ogun State ojú ọ̀run lóògùn State ó ti dídùn. Ní ìtẹ̀síwájú, Ọlọ́run sọ fún èmi ò kí n sọ fún ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ wípé ipò ọba ní àkókò tiẹ̀ pé ilẹ̀ Yorùbá ó ń wọ̀ sísi tó bá rí àtúnṣe ṣe kó pe àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, ipò ọba nílẹ̀ Yorù, ilẹ̀ Yorùbá pé àwọn gómìnà ń rọ́bìṣì ẹ o. Tó bá rí àtúnṣe ṣe kó pe àwọn gómìnà, kó pe àwọn ọba kí wọ́n ṣe àkóso. Ehn, lóòótọ́ ọmọdé ni o ṣùgbọ́n kó ṣe o. Tó bá fẹ́ parí ìjọba rẹ̀ dáradára láyé o, ẹ kó ìran yín lẹ̀ o. Kábíyèsí Ọ̀ọ̀ni of o ẹ̀dẹ̀ gbọ́ o ọlọ́run àwọn ọmọ ogun wa tún sọ fún mi pé gbogbo gómìnà tó rọ́bìsì ipò ọba nílẹ̀ yorùbá pé òun máa oore ọ̀fẹ́ tó fún wọn òun máa da iyẹ̀pẹ̀ sínú oore ọ̀fẹ́ yẹn òun á dẹ̀ bá oore ọ̀fẹ́ yẹn jà àdéhẹ̀dì wọn pé wọ́n á rìgírẹ́tì láyé pé wọ́n ṣe gómìnà ẹ̀ ìran ẹjọ́ wà ní láìbírì bóyá ọlọ́run rán mi iṣẹ́ bóyá mo rárá mi kẹlọ́kọ́lẹ̀ ọba láyé àtijọ́ ìlú ló máa fi wọ́n jẹ o òjòyè ìlú lòun pé èyí tí gómìnà wá ń ṣe tá a mọ aláwo olúwa àwọn ọmọ ogun sọ fún mi wọ́n á criticize mi bá ṣe ń ṣe tẹ́lẹ̀ o mi ní ṣaláìsọ wọn bá wọn bá mass burial la máa ń rí tẹ́lẹ̀ nílẹ̀ yorùbá ní àgbáyé ó wá di mass coronation pé ọba ṣẹtẹ́ráàtì tí mo rí i pé yóò da e yóò òun yóò ọba tí wọ́n yàn ní ṣẹtẹ́ráàtì òun yóò fi bá àwọn gómìnà tó bá tó bá ń bá ipò ọba jà tó tó kọjá ọ́fíìsì tó jẹ́ pé ipò ọba gangan lòun fẹ́ máa bójútó ní nàìjíríà ní ilẹ̀ yorùbá pé máa bá wọn jà ẹ lọ kọ́lẹ̀ ní ti Sunday Ìgbòho mo béèrè olúwa kí ló dé tí ìyá sunday igbòho kú ádá ọtí ẹ̀ dàgbà nínú ìjì olúwa ní òun fi ẹ̀mí mọ̀mọ́ yẹn ra ẹ̀mí sunday igbòho padà ni ṣe bí mo sọ fún ẹ ní ọdún kẹrin pé mo rí i pé àwọn méjì tán capture tán jà fún òmìnira orílẹ̀-èdè ilẹ̀ wọn pé ẹnìkan máa kú sínú ìyẹn pé òun fi ẹ̀mí mọ̀mọ́ yẹn òun fi yí ikú yẹn dànù lórí ẹ̀ kí n máa gbàdúrà fún un. Ọlọ́run àwọn ọmọ ogun dẹ̀ kí n sọ fún Sunday Igboho kó padà, kó gba Ọlọ́run gbọ́, kó f'ayé ẹ̀ fún Kristi, òun sì ní tóun fẹ́ lò fún lọ́jọ́ ọ̀la. Take note. Ẹ jẹ́ message káwọn àyànfẹ́. Ọba àwọn ọba dẹ̀ ní kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé pé tí a bá nǹkan mẹ́ta. ní ọ̀nà àbáyọ fún ìjì nàìjíríà èkínní kí nàìjíríà ò yí padà kí wọ́n yí padà nínú ìwà búburú àtẹ̀sẹ̀ èkejì kóun pín nàìjíríà pé ọ̀nà àbáyọ méjì yẹn ni ẹ̀kẹta bóyá kóun fi àánú dá sórílẹ̀-èdè. olúwa ní nǹkan mẹ́ta tí mo lè fi gbàdúrà yẹn mo bẹ̀ olúwa àwọn wòlíì tó ń ríran gbàdúrà fúnjọ olúwa ní olóṣèlú nìyẹn àwọn olóṣèlú ló gbìn wọ́n sínú wòlíì ohun olóṣèlú náà ń sọ kì í sóhun èmi ọlọ́run ẹ lọ kọ́ ẹ lẹ́ ọ ẹ̀yin ọmọ ọlọ́run nítorí olúwa rán mi sí i nìyẹn ẹ wá gbọ́ ọba àwọn bá dẹ̀ tún sọ fún mi mo ti sọ fún yín. My number remains the same 080 380306562. My name remains the same. Iṣẹ́ Nasir Olúwagbémidìde. Ẹ má gbàgbé o, ọba àwọn bá sọ fún mi o wípé bí a fẹ́ bí a kọ̀ ilẹ̀ Yorùbá yóò dúró ó lè pẹ́ ó lè yá mi ìmọ̀ àkókò yẹn o ẹ̀yin ọmọ ọlọ́run má gbàgbé o ẹni ẹ fẹ́ máa rí mi ẹ fẹ́ rí mi every Thursday six a.m. to ten a.m. Number four grace it. estate àṣemọ́lówóyà kóyọ̀mọ̀wé ogun state ẹ má gbàgbé fáínálì ẹ tó ní ayé àtọ̀run sọ fún mi o kí ẹ gbọ́ mi o bí a fẹ́ bí a kọ̀ ilẹ̀ yorùbá máa dúró ó lè yá ó lè pẹ́ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúnṣe lọ́lúwa lòun máa ń ṣe nípa ọ̀rọ̀ ilẹ̀ yorùbá àjòjì kan ti tún wọ ilẹ̀ yorùbá o ẹ̀kọ́ eléyìí lẹ́ o àjòjì kan ti tún wọ ilẹ̀ yorùbá nínú ẹ̀mí o ẹ gbàdúrà káàkiri o mo sọ fún yín o ní ti ìjọ CAC olúwa àwọn ọmọ ogun torí ìjọ CAC àwọn olórí ń lépa ẹ̀mí mi. mi torí òótọ́ òótọ́ tó ṣòro sọ fún wọn àtúnṣe tán lè ṣe wàhálà ọjọ́ ọ̀la nítorí àná fẹ́ pa mí o ẹ gbọ́ ohùn olúwa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run olúwa sọ fún mi wípé gbogbo ẹnikẹ́ni tó bá rúùlù sí èsì lákòókò ìjọ mi pé òun Ọlọ́run ò yàn òkùnkùn ló yàn wọ́n àtayé o wọ́n lè lé lẹ́yìn o ọba àwọn bá lòun ò yàn o. finally ẹgbọ́n tí mo fi parí ẹ̀ o àwọn Yorùbá nation ọba àwọn bá ní àwọn ará nàìjíríà ń fi àwọn tó wà nílùú òyìnbó jẹun o wọ́n fi ń jẹun ni o olúwa ní kí gbogbo àwọn yorùbá tó jẹ́ wọ́n jàfẹ́tọ̀ yorùbá tòótọ́ olúwa ní kẹ́ yí padà o ẹ má fi ọ̀rọ̀ owó àtóúnjẹ ba i ìran ilẹ̀ yorùbá ìtọ́lọ́run ìlérí yorùbá nation ẹ má fi ọ̀rọ̀ owó àti kankan bàjẹ́ o bẹ́ẹ̀ ṣe ṣe látẹ̀wá o ibẹ̀ wàhálà ń bọ̀ fún yín tẹ́ ẹ̀ bá yí padà o ohun tí mo sọ fún yín nìyẹn o ẹ gbọ́ nǹkan márùn-ún yìí ọ̀nà márùn-ún la fi ń mọ ọmọ ọlọ́run o èkínní. E ìkíní ìrẹ̀lẹ̀ ekeji ìbẹ̀rù ọlọ́run ẹ̀kẹta ọkàn ìmoore ẹ̀kẹrin kí ìgbé ayé ọmọ ọlọ́run ó bá ọ̀rọ̀ tó ń sọ ọ́ mu àkárùn irú àwọn èèyàn tí ọmọ ọlọ́run ká nǹkan mẹ́rùn la fi mojú lówó ọmọ ọlọ́run nìyẹn o gbogbo ẹ̀yin tí ẹ wá ṣe ọ̀nà kan ọ̀nà kejì ràn mí lọ́wọ́ ní ti ọjọ́ ìbí mi ọjọ́ kẹrin oṣù kẹjọ àti ìdúpẹ́ ìyìn ọjọ́ kẹfà àtẹ̀yìn tv tẹ máa gbé mi káàkiri. Ẹ kan nǹkan mẹ́rùn mẹ́ta tí mo fẹ́ sọ fún yín o. Gbólóhùn àkọ́kọ́, bí ayé òfurufú ò bá jìyà afẹ́fẹ́ látòní lọ, ìran yín kò ní jìyà ìwàláàyè Ọlọ́run o. Gbólóhùn èkejì, bí omi ò bá wọ́n láyé títí, ká gbọ́ wípé a ò rómi lò mọ́ láyé gbogbo ìran tí ẹ ní láyé lórúkọ jésù lọ́bẹ̀ bó ti wù ú rí àdàbí tí mi bá ṣe wòlé ọlọ́run ọ̀gá ògo ìran tí ẹ ní láyé kò ní rá mọ́yé o gbólóhùn ẹ̀kẹta àtòkùnkùn àti ìmọ́lẹ̀ lọ́lọ́run fi bu ọlá fún ayé òkùnkùn yóò fẹ́vọ̀ yín ìmọ́lẹ̀ yóò dẹ̀ fẹ́vọ̀ yín bẹ́ẹ̀ ló máa rí o. Látòní lọ, gbogbo ẹ̀dùádayá yíbi ṣàìdá, gbogbo ẹni tó ń tẹlẹ̀ tó ń bínú ìran yín, ilẹ̀ yóò gbé mì. Gbogbo ẹni tó ń mu omi tó ń bínú ìran yín kò ní rí àlàáfíà mọ́ o. Gbogbo ẹni tó ń gba afẹ́fẹ́ àtẹ̀jẹ̀ tó lé ẹ̀jẹ̀ sára, tó ń bínú ayé yín àti ìran yín, àtọjọ́ ọ̀la yín àtàwọn ọmọ yín, ibi ó ba dé yẹn, ẹ̀mí rẹ̀ ní kí Ọlọ́run ó fi rúbọ bí tẹ́ ẹ̀ ń lọ o. Gbogbo àwọn tí máa ń lo ayé aláyé káyé tí wọ́n lè dìde látòní lọ ayé tí wọ́n láàfin ayé tí yín padà. Ọlọ́run má ní kí n sọ fún gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wípé ẹ ti kúrò nínú, a ti kúrò nínú òun o, ká padà sínú òun o àti gbé owó sí ipò òun o owó ni àsìn ṣọ́ọ̀ṣì kì í sóhun ọlọ́run mọ́ o ká kúrò ká padà sínú òun ọlọ́run o ká gbé owó kúrò ní ipò òun o mo sọ fún yín níjọ́ yẹn lọ́hùn pé ipò mẹ́rin nàìjíríà pé christianity kan ni mo rí bẹ́ẹ̀ pé christianity kan náà àá gbàdúrà nìkan má yọ kẹ́yìn mo sọ fún yín ti ìjọba irógbó bàbá Tinubu mo sọ fún yín ti epo tí mo rí pé ìjọba titun tó ń bọ̀ yóò fi dààmú wa ó sọ fún yín ti eré orí ìtàgé àwọn eré orí ìtàgé tí mo ní kàn ṣe pé mo rí pé ọdún ìfẹ́ mú wọn lọ lọ́nà àdìtú mo sọ fún yín tí àwọn ìránṣẹ́ ọlọ́run tí yóò lọ o mo sọ fún yín ní ti èmi fèlè mo sọ fún yín ní ti ìjà ẹ̀sìn o olúwa má nìka gbàdúrà mo sọ fún yín ti ẹlikọ́pítà méjì ojú ọ̀run mo mà sọ tí wọ́n kọjú àjà sí apá orílẹ̀-èdè kan súnmọ́ nàìjíríà ogun fẹ́ dìde láti gbé sí nàìjíríà ẹ mà sọ fún tinubu kó má tọwọ́ sí ìjà nàìjíríà ó mà máa fẹ́ ti ọ̀run náà mo mà rí sẹ́tọ̀pù yẹn nínú òkùnkùn náà láti fi kọjú ìjà síjọba yìí mo sọ fún yín o gbogbo kan yìí ẹ gbà mí ẹ bú mi ẹ gán mi ni o mi ò sọ mo sọ fún yín nígbà yẹn ti pé mo rí lọ́dún kẹrin pé àwọn ọlọ́tẹ̀ẹ̀lì ń fi ẹ̀jẹ̀ ṣètùtù dùn pé àṣírí wọn yóò bẹ̀rẹ̀ sí máa tú mo sọ fún wa o ẹ gbà mí o thank you god bless you all mo pátápátá ni pé mo wá ẹ gbàdúrà fún mi kí n rí kristi kí n torí ikú iṣẹ́ ìgbàlọ́kàn mi táyà mi tàwọn ọmọ ọkọ lọ́hùn ṣe ní àṣepé gbogbo àwọn ọmọ ọlọ́run tó dẹ̀ pín mẹ́ṣẹ́ẹ̀jì mi kí wọ́n rí ọlọ́run àti títóbi ẹ̀ gbogbo àyàn ọmọ ọlọ́run ẹ jẹ́ mẹ́ṣẹ́ẹ̀jì ò kárí ayé ẹ pè ẹ wá wo ohun lọ ẹ ka nǹkan tí mo kà fẹ́ kẹ́ ṣe fún mi pé olúwa tí wòlíì náà ṣì bá ṣì wà nínú rẹ mẹ́ṣẹ́ẹ̀jì ẹ̀ tí mo pín mo fẹ́ mọ̀ ní ohun tí mò ń là kọjá gbogbo ẹ̀ tẹ́ dẹ̀ ń pè mí ẹ máa kọ́kọ́ tẹ̀sì kẹ́ tó pè mí àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo bí sí. Thank you. Mo dúpẹ́ lọ́wọ́ yín o wá kẹ́ gbàdúrà fún mi kí n má di wòlíì àná kí ọlọ́run má fi mí lẹ̀ kí n má di kí n má di wòlíì àná kí ìgbẹ̀yìn mi ó má di rádaràda kí n rí kírísì kí n tó rí kú together we shall make heaven my name remain the same iṣẹ́ ẹ̀nà sí mi dìde my number remain the same oh eight two oh three eight zero three zero five sixty two gbogbo ọjọ́ Thursday aago mẹ́fà sí aago mẹ́wàá Nọ́mbà four God Gray Estate, Àṣemọ́lówó Yàkóyó, Bus-stop Mọ̀wé, Ogun State. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ pín mẹ́sẹ̀gì lẹ́ẹ̀kan sí, Olúwa yóò rà wá padà, yóò gba ọkàn wa là, yóò dẹ̀ mú wa dé ìjọba Thank you. Thank you. Nigeria shall be well with you. CAC shall be well with you. The children of God shall be well. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ pín mẹ́sẹ̀gì mi shall be well with you. Thank you. God bless you. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ sọjọ́ ìbí fún mi o. Thank you. Thank you àti gbogbo ọmọ oṣù August. Thank you. God bless you.